mo ti rí lọ́jọ́ ọ̀tọ̀ níbí mo ti ń dé mo kí gbogbo ẹ̀yin ará ilé pé ẹ kú ilé mo kí gbogbo ẹ̀yin èrò pé ẹ káàbọ̀ ẹ kú ìjọ mẹ́ta ẹ káàbọ̀ padà sórí ètò àyèdè àwíkọ̀ǹkọ̀ fàájì friday lápè ètò tòní níbi tá a ti mọ fi oríṣiríṣi aládìídùn gbádùn ara wa ní orí ètò bẹ́ẹ̀ ẹ rántí pé bàbá ti ń ṣeré náà káwé ká túmọ̀ pera sákèésí ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan onílé mokago ẹ̀yin àlejò náà mo kì í o èmi ọmọ yín náà ni àyìndé awíkoko èmi lọmọ sàgúnmọ ọmọ sàṣàrà ọmọ sàkìtì ọmọ ìlàsọ ọgbàrọ ọmọ bónibóni bẹbú ẹn twenty èmi lọmọ òṣónù ògbàlọ ọmọ arógun mọsà ọmọ adìpọpọ lójú ogun ǹjẹ́ mo ṣèbá kọ́dá mo ṣèbá ṣẹ̀dá mo ṣèbá bá mi Elédùmarè tó tẹ́lẹ̀ àyè bí ẹni tẹ́ni o ìbà ni mo ṣe ẹ mọ̀jọ́ ohun mi ìbà ẹ̀yin tí Elédùmarè kólé ayé lé lọ́wọ́ mo ṣèbà gbogbo ẹ̀yin tí ẹ ti pèrè kí n tó pèrè. mo ṣèbà Elédùmarè ọba mi Elédùmarè tó fún mi lóhùn àrà tí mo fi ń pèdè àrà sétí ẹ̀yin lólùfẹ́ mi. Kid Moma, Kid Moma. Ẹ káàbọ̀. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Ẹ̀sùn mọ́ bí ẹ wá sọ̀díwù kẹ̀. Tòró lóríṣiríṣi orin àdídùn la kó wá fún yín lórí ètò lọ́jọ́ tòní. Ẹ wá gbé bọ́dì ẹ mọ lẹ bọ́dì mọ́lẹ̀ ẹja ẹja tún bọ́ síbòmíì <laughs> àyídá àwíkò kò mo kó wá lónìí lórí tìkẹ́tìkẹ́ lóríṣiríṣi orin mo kó wá. àwọn ìyá wa ti ń sọ̀rí òkè ńlẹ̀. ẹ ó kàn rí bẹ́ẹ̀ ni ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ bẹ̀ pé wọ́n ní símọ̀ yá ẹ̀ wọn ò lè símòkú rẹ yóò kúkú sì dáa. èrè báyìí náà lójú owó ń rí nírẹ̀nírẹ̀ báyìí náà là á sọ̀rọ̀ àtàrí. mi sọ èmi náà sọ ìdí rẹ̀ ó kàn yíyá dànù. <laughs> àfi kárẹ́tì ọmọ ẹni tá a jẹ́ kárẹ́tì ibi tá a ti ń bọ̀ ibi tá a ń lọ. mo fẹ́ ṣe bíi lágbájá mo fẹ́ ṣe bíi tàmẹ̀dò ọ̀rẹ́ mi orí ìtayé yàtọ̀ sí kẹ́hìndé. ọ̀tọ̀ wọn lè bí wọn lọ́jọ́ kan náà ṣùgbọ́n orí ọ̀tọ̀ọ̀tọ̀ la mú wáyé. ní rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe láti ẹnu àgbà òǹkọrin káyọ̀dé fáṣọlá. fàájì friday ńlá pètò látẹnu olólùfẹ́ yín ọmọ yín àyìndé àwíkòǹkò àjèlè bí ẹni jèdè. bọ́lá ń bá gbà fún ọ rántí àwọn òbí rẹ o tura àwọn náà ló ní sábàbí àwọn náà ṣọlọ́kọ̀ àwọn olóṣèlú tọ̀nà rẹ wá sáyè. aṣọ dẹ̀kùdẹ̀kù aṣọ olówó ńláńlá olówó iyebíye mọ́tò ńláńlá ló ń wọ̀ ibo làwọn òbí rẹ wà ṣó o tiẹ̀ rántí wọn àbó o tiẹ̀ ń tọ́jú wọn bí. Ah. ẹ̀jẹ̀ ara ti lé o. Ah. rántí pé o àsìkò ìní gbogbo nǹkan láyè tó bá dùn fún ọ kó rántí àwọn òbí rẹ rántí ẹbí kó rántí ara torí tó bá sáfẹ́rẹ́ ó lè jáwọn náà ni ó gbé ọ padà o ṣé ẹ̀ tó wàá ṣe fún ìjọ lè ṣe fún ọ padà bí. fẹ́ẹ́fẹ́ ní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ètò fàájì Friday ńlá pẹ̀tù lọ́jọ́ tòní. àbọ̀ tún gbé wọlé lára ọ̀tọ̀. ṣé ẹ ti mẹ́tún kọrin àwọn àbáwá nílé ti mọ̀ ọ́n. wọ́n ní tí ọdẹ bá rò tí tó bá rò yà tó bá rẹ̀rọ pa hmm, kò tiẹ̀ ní fẹ́ fún yàn jẹ rárá. ojú ẹni máa là á rí tó. ojú ẹni máa là á rí yọnu. K1 the ultimate. ojú ẹni máa là á rí yọnu eléyìí náà pè ní ojú ẹ̀ ní màlà láti ẹnu K1 The Ultimate. iṣẹ́ ló ṣe bá ṣe owó ṣe bá náà. bẹ́ẹ̀ ni ó. mo bẹ̀rẹ̀ Elédùmarè kò fèrè síṣẹ́ tiwa. sẹ́lómi bá tiẹ̀ wo bíṣẹ̀ ọ̀hún ṣe rí kò tiẹ̀ ní fẹ́ ṣàánú èèyàn tàbí kò tiẹ̀ ràn ẹnì kankan lọ́wọ́. ìmàlà ṣùgbọ́n ẹṣẹ́ ẹ jẹ́ mọ̀ pé àlùbáríkà náà lójú ká kọ́ la fi ń lówó kàbí ká nǹkan la fi ń jẹ̀yàn láwùjọ. nàìjíríà ń fi orin ń lànà ká ẹ̀ díẹ̀. irú orin bẹ́ẹ̀ ẹ máa gbádùn orin ọ̀hún lọ. <laughs> Ah! Àyìndé. ẹ̀yọ́ fẹ́. ẹ yọ́nú sí mi. ìyanu ọlọ́run ọba ìyanu ọlọ́run ọba gbogbo ẹ̀yin olólùfẹ́ àyìndá Awikonko ìyanu ọlọ́run ọba ò fi ilẹ̀ láṣẹ Èdùmàrè. ẹgbẹ́ bọ́dì ẹgbẹ́ bọ́dì. àǹtí kílẹ̀ ń dówó kílẹ̀ ń dówó mọ́mí wa ẹ̀mọ́lẹ̀ ẹ̀mọ́lẹ̀ bọ́dì mọ́lẹ̀ bá a bá ti ń ṣiṣẹ́ ó yà á máa ṣe fàájì náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin ìyàlájẹ ìyàlọ́jà ṣáájú ń wá o. adé orí ọ̀kan kì í ǹjẹ́ kò jọ tẹyẹtẹ kò jọ kẹyẹkẹyẹ. ẹyẹ tí ó ṣe bí àdán ò sí nínú igbó àfihàn tí ó bá gbẹ́jẹ̀ parí ló kù. láǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ lórí ètò fàájì friday náà lẹ́tọ̀ látẹnu àyìndé awíkóńkó. fàájì pọ̀ ó pọ̀. Pasuma. Bẹ̀lẹ̀ jẹ́ ọjọ́ ènìyàn mọ́ ọmọ àná. àyìndé ọjọ́ rẹ̀ máa yé. ọmọ àná o. Pasuma. ẹ ti bá wà sí. ṣé ń gbọ́ bó ṣe ń dún lọ́pàá bí? ṣé à ń gbọ́ bó ṣe ń mì tìtì lábọ́ àbí àyìndé àwíkànkò náà lẹ̀ lórí ètò tá a pè ní fàájì friday. ẹ ò tá a bá wo bí ti fàájì ṣe ń lọ ànífẹ́ kù lórí ètò mọ́. ẹ wò ó. a ní rí jù báyìí lọ lódì torí ètò lọ́jọ́ tòní èmi Àyìndé Àwíkòǹkò mo ṣe tó ń fẹ́ mọ ilé bàbá tó bí mi lọ́mọ. ẹ̀já oníyè ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ bá fẹ́ jọ́nà àdúpẹ́ lọ́wọ́ yín. Àyìndé Àwíkòǹkò ló kọ tèmi ń jẹ́. èyí ni mo bá fi máa ṣe lọ lórí ètò lọ́jọ́ tòní mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ ètò Àyìndé Àwíkòǹkò kò ní sùn yín kò ní rẹ̀ yín láṣẹ Èdùmàrè. gbogbo ẹ̀yin ìyálàjẹ ìyálọ́jà àjọmọ̀ gbàjẹ́ o gbogbo ẹ̀yin oníṣẹ́ ọ́fíìsì ọkọ̀ ọba àdọ́ọba ò ní ṣayín lẹ́sẹ̀ láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin ọmọ aléèwé ǹjẹ́ ẹ̀ ní ṣàṣetì ẹ̀ ṣàṣeyọrí láṣẹ Èdùmàrè Àyìndé mo ṣetán mo fẹ́ mo fẹ́ mọ̀ mo kí ọlọ́ọ̀mẹ̀rọ mi Olúwatósìn ẹ̀jẹ̀ kò ní bàjẹ́ fún aláṣẹ Èdùmàrè mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣègbọ́tẹ̀rù ètò Àyìndé Àwíkọ́nkọ́ ẹ ò ní rí n gbé sọnù bí ò ṣe bí ọmọ ó dàbọ̀ lórí ètò ó tún dijọ́ mi ọjọ́ rèé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ìjọ Jímọ̀ Jímọ̀ náà ni a tún pàdé lọ́jọ́ Jímọ̀ tó ń bọ̀ ìjọ Jímọ̀ tó ń bọ̀ ohun tí rẹ̀ náà ni abala ìlú ọ̀dájú ńlá mọ̀ sọ̀rọ̀ ńpa rẹ̀ tá a fẹ́ pe àkọ́rí rẹ̀ ní eh, orísun wàhálà ẹ mọ̀ pé orísun wàhálà bò ẹ̀já pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ kẹ́ ẹ wá gbọ́ wìrìwìrì. káwa ṣe káwa kókó dábìlì kálukú ló ṣe tiẹ̀. wọ́n ṣá fámọ́.